بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أدعوكم الله atọ́lọ́ ìkẹ́ àtìgẹ̀ fún anábìwá Muhammad àlékún ìkẹ́ àtìgẹ̀ ọlọ́run ọlọ́run bá ní ṣe fún anábìwá Muhammad òní lágbára ọlọ́run ọba tíra ní áfíríkà jọ́mẹ́jọ òní yóò tún jẹ́ wáàsí gẹ́gẹ́ bí a ti jọ fẹnukọ bí ìnìláyìí tàn án la ìrọ̀lẹ́ òní lágbára lọ́rùn nínú tíra tí a ń kà ọ̀rọ̀ nípa hajj ó àfáàfẹ́ sọ fún wa. قال المؤلف رحمه الله كتاب الحج والأصل فيه قوله تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا بمني الأصل فيه يعني pé ẹ̀rí lórí jíjẹ́ dandan tí ájì tí ó jẹ́ dandan àyà kẹtàdínlọ́gọ́rùn-ún ninety seven ọlọ́run ní walillahi ala nnas hijjul bayt hijjul bayt ìlọ ṣe àbẹ̀wò ilé ọlọ́run fún àwọn ìjọsìn èyí tó pàtàkì èyí tá a ṣe nílé ọlọ́run gangan àtàwọn èyí tá a ṣe láwọn àyè míì tó pàtàkì pàtàkì bá a lọ́fà Muzdalifa Mina àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo àwọn sẹ́tà ṣe yìí òun náà ní jẹ́ iṣẹ́ hajj ọlọ́ni ká lọ ṣe hajj fẹ́ntọ́ba lágbára láti ṣe bẹ́ẹ̀ wàlíláyé alẹ́nàás ìwọ ọlọ́run lórí àwọn èèyàn ọ̀lẹ́lẹ́yìn jẹ́ ẹni pé ní àwọn ẹ̀tọ́ ìtaàjì ọlọ́run tá a gbọ́dọ̀ má pè fún un lára àwọn ojúṣe wa tá a gbọ́dọ̀ má ṣe nínú ẹ̀sìn ẹ bá lágbára láti ṣe bẹ́ẹ̀ oníkálọ̀ ṣiṣẹ́ hajj bó tilẹ̀ jẹ́ pé lásìkò tí a wà yìí àwọn tó yẹ kó síwájú oníkàyìn bẹ́ẹ̀ nìkan bá ti lọ́wọ́ bèrèbèrè kan báyìí nísìnyí yóò dàgbà mọ́kà ni ìbá àjẹ́ pé kéèké ràn rárá ó lè má gbàgbọ́ yé ohun tí ń jẹ́ tawhid ó lè jẹ́ pé nínú ọ̀fìn ẹ̀bọ tó wà iná lórí sọ wà nù rẹ̀ ṣùgbọ́n ájì ájì ájì ní kálukú sàn sáré lọ. ká tó máa tẹ̀síwájú níbi ẹ̀kọ́ yìí nínú rédíò ní ọ̀sán òní mọ̀ ń gbọ́ tí wọ́n gbé pásítọ̀ kan tí wọ́n gbé wá pásítọ̀ yìí mùsùlùmí ni nípìnlẹ̀ ó kọ́ rẹ̀ gbáadáa ètí bàbá àti ìyá rẹ̀ sọ tàwọsí kò ní. bàbá rẹ̀ a máa jẹ́ Abdulaziz tó tilẹ̀ pé làṣìṣì òní à ń pè wọ́n. ó kọ pásẹ̀ yẹn wọ́n ń jẹ́ Pọ́ọ̀lù Kọ́láwọlé Aziz Pọ́ọ̀lù Kọ́láwọlé Aziz. ẹ̀kọ́ mo fẹ́ ká kọ́ ń o. ẹ̀kọ́ tá a kọ́ ń náà ni pé ilé ayé yìí àdánwò ni o bíyàn bá rí jẹ ọlọ́run fi sàdánwò fún ni o ó tún kù díẹ̀ káàtó àdánwò lọ́lọ́run fi ṣe o abala àkókò díẹ̀ káàtó ń gangan ibẹ̀ ni nǹkan ti yí dandé má arákùnrin yẹn lọ́wọ́ mọ̀ ń gbọ́ mo sì ń gbá káànú kódà omijé fẹ́ lè yọ lójú mi oníṣẹ́ mẹkáníìkì ilẹ̀ òun ṣe nípìnlẹ̀ ọjọ́ ọlọ́ntàánú àdúrà ń gbà pọ̀ mbẹ́ òun ti ní ọkọ̀ méjì òun sì ti ní odidi ilé kan wọ́n yá gẹ́gẹ́ àgbọ̀yé ẹ̀kọ́ ẹ̀sìn èyí tó ní ni pé kọ̀sọ́nìkéwo ìnàdínà ìdàlọ́ ilẹ̀ Islam dájúdájú ẹ̀sìn ọ̀rọ̀ kan tọ́lọ́wọ́ bọ́ tẹ̀wọ́ gbà lọ́wọ́ ẹ̀dá tí ò ní gbà ní ìmá olùsìn Islam ó látàrí àgbọ́yé ètò ìtì gbọ́yé ó jẹ́ kó wọ́n lọ dìbò lu chọ́ọ̀chì kan àwọn tí a mẹ́jọ ọ̀chì wọ́n sì da ìwé chọ́ọ̀chì wọ́n ń dàrú lágbàáyé pé ànífẹ́ Islam ńlọ náà wọ́n lẹ́yìn tó ń lọ sí chọ́ọ̀chì tó ń dojú orúkọ wọn tán. táwọn gbàgbé níta wọ́n rí pé látijọ́ kejì òun ò ríṣẹ́ gbàdé gbéná. látàrí àìríṣẹ́ gbàmọ́ kò rí jẹ kò rí mu ọlọ́jọ́ mẹ́fà máa tẹ̀léra wọn lẹ́yìn tó ṣe pé láì gba ẹ̀wẹ̀ òun ò sì ní rí nǹkan ọ̀jẹ̀jẹ̀. ó ní ìyá àwọn olóńgbé lẹ́yìn ó mọ̀ dọ́dọ̀ aláwo wọn aláwo wá sọ fún mi pé aṣọ funfun ni kọ́ máa wọ nítawọn adílójú odò fa aṣọ funfun ni ọlọ́run ò àwọn ọ̀ka kọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí lẹ́yìn ìgbà tí ebi tó ti pọ̀ tí a ti jẹun fẹ́ kú fẹ́ kú ọkàn wọn kà sọ pé kọ́ ọ lọ sọ́dọ̀ pásítọ̀ tó ní chọ́ọ̀chì ètò ń dàrú mi kó wọn lọ bẹ́ẹ̀ bàtí wọn á débẹ̀ onípásítọ̀ wa ni à iṣẹ́ ìrànṣẹ́ lọ́lọ́run fẹ́ lé ọ fún un olùwọ̀ gbọ́ntẹ́wé òun sì wà lórí ebi lórí ìyà lórí ebi lórí ìyà nígbà tí ìyà wa pọ̀ jù wọn á lọ sọ́dọ̀ tọ́tù sọ́dọ̀ pásítọ̀ tó kọ́ sàdúrà fún un àníṣe ìrànṣẹ́ lọ́lọ́run fẹ́ olùkọ́ tí ẹ̀ dáhùn mọ́mọ́ àà sí wọn ni iṣẹ́ ìrànṣẹ́ lọ́lọ́run fẹ́ lọ fún láyé rẹ̀ oníbo ń ti palẹ̀ ẹ̀rù mánu ló ń ti lọ sí chọ́ọ̀chì láti bẹ̀ bó ṣe di kìrìsìtẹ́nì ni ó ti á di pásítọ̀ débi pé àwọn kìrìsìtẹ́nì máa ń sábà lò ó tí wọ́n fẹ́ ṣe ìsọjí ṣẹ̀fì yọ̀dà kọ́kọ́ mùsùlùmí lòun àwọn tí wọ́n fẹ́ sọnù bíi tiẹ̀ náà àwọn náà lè sọnù bíi tiẹ̀ náà. ṣebí tí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni wípé kéèyàn jẹ́ mùsùlùmí kò ní kéèyàn má ra dànwó. anabi ọlọ́run sallallahu alayhi wa sallam amali ọmọ tánàbí bí ọmọ méje mẹ́fà sí kù lójú ayé rẹ̀ anabi ìsáfúnni ah ìwọ ọlọ́run ah ibi ọlọ́run mi sọ̀rọ̀ sáà ń pa mí lọ́mọ bá ń pa mí lọ́run báyìí kò fẹ̀sìn lẹ́wọ̀. Bilal ibn Abi Rabah ìyá jẹ́ pọ̀ òun mọ́tàbí tó lágbára tó ń nígbà tí ilẹ̀ bá sọ́tà tó wọn bá wọ̀ tán ìgbà yẹn nìkan náà yóò tún wá lágbára tí ẹ bá fi ẹ̀yìn ti ògiri báyìí nígbà tí èèyàn fi ẹ̀yìn ti ilé iṣẹ́ búrẹ́dì lásìkò tí wọ́n ń dáná sí lọ́wọ́ gbódùrí mẹ́ka àti ṣe máa ń rí nù àti màdínà náà. ṣùgbọ́n lọ́sàn-án pàkárín nígbà tí òun bá fẹjú tán wọ́n tẹ́ lẹ́lẹ́ báyìí òkúta wọn tún gbélé níkùn ọ̀gá rẹ̀ máa lò yẹ́ máa sọ fún mi pé hákàdà ntàbọ́lò hátà takfọ̀rọ̀ bí muhammadin ibi tó kù sí bó sì máa wà ní tó fi sílẹ̀yìn muhammad. ibilal bá ti gbọ́ bá ń jẹ́ ìtòdó ètò dọ́gà rẹ̀ ló ń jọ́gà mú ni pé àhàdùn àhàdùn àhàdùn àlọ́lọ́ ní tóbi ọ́ máa sì ọ̀kan ṣoṣo ní ọ̀kan ṣoṣo ní ọ̀kan ṣoṣo ní àdínà àwọn sàhábà tó ti pé àwọn kèfèrí wọ́n dáná sun wọ́n dáná iná ń tò tán tàbí ẹjẹ ń tó lómi lára wọ́n gbé síbi náà báyìí òróró ara rẹ̀ náà ló pa iná tonti bẹ́ẹ̀ náà wọn yọ lórí la ilaha muhammadu rasulullah sẹ́rí ọ̀rọ̀ tí a jẹ́ abala ẹ̀sìn ẹjẹ́ amójútó fáwọn ọmọ wa àjọ ń kírun nìkan ò tó ọ̀rọ̀ ọlọ́run ká máa sọ fún wọn wọ́n àti tí wọ́n ti lọ́ máa gbọ́rọ̀ ọlọ́run àtàwọn àtìyàwó àtọmọ ká máa lọ ẹni wáyé ìmọ̀ àdébò ṣùgbọ́n táàfin máa fọ́ iná ìnọ̀rọ̀ ọlọ́run tí yàn ń gbọ́ lágbọ̀ọ́yé táyé pé ọkùnrin ní ìsìlápẹ̀jẹ́ ọba nígbàgbọ́ ó ti lẹ́kọ̀ọ́ ń pé bẹ́ẹ̀ ṣe lè wù kéèyàn jẹ́ láyé àdánwò èèyàn lórí kọjá yóò gbà pé náà ń ní owó ni yóò lè ṣe sùúrù lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sùúrù ọlọ́run padà falọ́wọ́ yóò padà gbé lórí sókè padà sọ̀rọ̀dá kòtòrò ọlọ́run ẹ jẹ́ kí a ní àkíyèsí ìyẹn lè má rí jẹ ilé ayé ọlọ́run ọ̀tàdé sijnun lilmu'min wa jannatun lilkafir ọgbà ẹ̀wọ̀n ilé ayé ìjẹ́ fún mọ́mìnì ìbá àmọ́ gbádùn bẹ́ẹ̀ ìbá àríkì ọlọ́n kẹfìrí bó ṣe lè wù kó díyà tó nílé ayé yìí àlùjànnà àti ẹ̀lọ́wà wọn. ilé ayé ń tí ọ̀tá ni ìtura ń bẹ́nu ẹ̀ náà ń tí ọ̀tá ni bí yẹn bá ń jìyà ń bò jẹ́ pé yẹ ayé yọ̀ ọ̀tá tàǹjọ́ kan yẹn náà ó gbé kan. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى ثم الدمع من ينبته هو مفتور على معصرة الدنيا للآخرة àdámà rẹ̀ ni pé ọgbọ́lá fún un tó rí ntí ń jẹ lọ́wọ́lọ́wọ́ lọ́gbọ́lá fún ntí sì ń bẹ lọ́dọ̀ ọlọ́run ntí ọmọ àṣẹkù lọ gbére ni ntí ó lóore ni abẹ́lẹ́wọ̀n bá sọ̀rọ̀ àná wọ̀tá á lá ó bá ní ṣe ìdáyé arákùnrin padà ọ́ sòkí ákìyèsára bàbá ti ń sọ̀rọ̀ jáma sọ fáwọn ọmọ wa àtòríláyé yóò lò wájú yóò tún lò ẹ̀yìn àsìkò kan bẹ tí ó dá àsìkò kan bẹ tí nǹkan ó pẹ̀lú kùmọ̀ṣù gbogbo ìtọ́lọ̀ bá wá gbé wá ń bẹ̀ máa lè mọ́ mi ní ìlà sabru wa tahammul èyí ṣe sòwò ni ìkíní tí mùsíbà kan bá ṣẹlẹ̀ sí yàn kọ́kọ́ ronú sọ́yà ara rẹ̀ ẹ̀ṣẹ̀ wo lọ dá tí à ń fi ń jẹ ọ́ tí mi bá ronú pé a ah, kò sẹ́sẹ̀ kankan ìgbìmọ̀ tí mo ṣe bàtà náà bá ń dẹ̀wò ni wọ́n bá ṣẹlẹ̀ sọ̀bìrì ni alladhina idha asabathum musiba qalu inna lillah ayé àti síwájú rẹ̀ walanabluwannakum bishay'in minal khawfi wal ju'i wa naqsin minal amwali wal anfusi wath thamarat wa bashshiri sabirin alladhina idha asabathum musibatan wa inna ilayhi raji'un ọlọ́run ni wọ́n là nẹ́bí lù wá nà kún òun fi kí tóbi òun ọlọ́run òun ti búra sẹ́ á mì yín wò á dàn yín wò á sì fi pa yín á fà rẹ̀ sí yín bùkátà yín olùmọ̀bìyá á sì dàn yín wò. wọ́n là nẹ́bí nà kún bí sẹ́yìn mìíràn al-khawfi wal-ju' alifọmọ lè jáde òfin ìyàwó rẹ̀ ولنبلونكم بشيء من الخوف والجوع ìbẹ̀rù alẹ́bí ṣe àdánwò fẹ́ dà ẹgbẹ́ sàmàlà ní pa pa pa pa yóò máa gbúrú ẹsẹ̀ yóò wẹ̀ ìkọ̀nẹ́rẹ́ ń tilẹ̀ yóò máa rí òjì lásán kọ̀nẹ́rẹ́ nìkankan àdánwò lẹ́lẹ́ tàbí káwọ́ fún bẹ́ẹ̀ ogun ọ̀nà wọn fi sàdánwò fún wa. ولنبلونكم بشيء من الخوف والجوع ebi alantala wọn ti sàdáwọ ni ebi ló jẹ kálákùnrin wọn di kìrìsìtẹ́nì o àtàwọn òbí rẹ tí wọn máa fún lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run tí ọlágbẹyé ìtúndíà ìmánu bìlìkọdà ebi àdìdáyéwò èyí ò mọ̀wó lọ́wọ́ báyìí kò sí rí ntọ́fẹ́ rà jẹ tàbí kó lówó lọ́wọ́ kó rẹ̀ mọ́tò ntọ́fẹ́ rà ẹ̀ka náà bó fi gbìyàwó ni. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال owó ó ti níbi two billion ó ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè já wá kó di two hundred thousand naira nìkan àdáwò lé lóyún náà wọ́n nẹ́ẹ̀sì mi náà àmúwáàlù wọ́n àǹfọ̀sì ìyàwó lè kú ọmọ lè kú ọkọ lè kú bàbá lè kú ìyá lè kú bàbá àti ìyá tí wọn ò bí ju ọmọ ẹyọ kan ṣoṣo lọ ọlọ́run lè fẹ́ tó ní ọgbọ́n ọmọ ó lè fílẹ̀ kó tó pé ẹyọ kan ṣoṣo lọ́lọ́run fẹ́ mú kúrò. wà nẹ́tì nílẹ̀ àmúwárí wà láǹfọ̀sì wà sàmárọ̀t nǹkan ọkọ ó lè jóná bísíǹsì yẹn ó lè pẹ̀lú kúmọ̀ṣó àdánwò ni o bí ìbáwá ṣe sòrò wà bá ṣẹlẹ̀ sọ̀bìrín yìí àwọn tí wọ́n bá ṣe faradà tí wọ́n mú tí ọ̀dà tí wọ́n gbọ́rùn ẹnìkan yàwó rẹ̀ kúnjọ́ kan bàtẹ́nì kan máa wá sọ̀rọ̀ wọn ni àhà ah, àkọ́yọ́ kó jẹ́wọ́ ah, ọ̀rọ̀ burúkú là ń sọ àkọ́yọ́ kó jẹ́wọ́ tani pa wá ní ọ̀àjẹ́ tìdí ẹ̀ bá ti ní mọ́ni ọlọ́run jábọ̀ àgbàdo ìdókòwò nira dẹ̀wò kò sẹ́nu àwọn òfin sàdẹ̀wò ọgbọ́n tánà ìwé ni ìnàlọ́ ìdá àbẹ̀lẹ̀ àbìdá ìtàlá tọ́lọ̀ ń bá nífẹ̀ẹ́ ẹrú kan ntí ó fi ṣe àfihàn pé mo nífẹ̀ẹ́ rẹ ni pé yóò kàn ju àdánwò sí lágbàdá ni. àwọn tí ẹ máa ń rà dáwọn èyí jùlọ àwọn ànábì ọlọ́run ni fẹ́mìlì amsal fẹ́lì amsal àwọn tí ẹ bá tún wá gbó kàn dáadáa níbi ìmánì àdánwò oríṣiríṣi ọlọ́run máa yọjú ẹ̀sìn wọn. wọ́n bá ṣe lè sọ̀gbẹ̀rẹ̀ yìí àwọn tí ẹ bá ti sùúrù ẹ̀fọn níwọ̀n obìnrin o alẹ́bínà ìlà àfọ̀bátà mùsíbà àwọn tó fi gbígbà tí àdánwò ká bómi ìtọ́básẹ́lẹ̀ sí wọn kọ́ọ̀lù inna lillah inna lillah ọlọ́run ló ní wá nǹkan ní ọlọ́run láá ṣe kì í tẹ̀lé ọlọ́run láti wá ìtumọ̀ rẹ̀ kọ́ inna lillah milkiyatullah milkullah nǹkan ní ọlọ́run láá jẹ́ wà inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run láti fẹ́ẹ́ padà sí. òjíṣẹ́ lọ́wọ́ ó lẹ́yìn tádàáwò kan àgbómi ìtọ́dá ṣẹlẹ̀ sí tó ṣe inna lillahi wa inna ilayhi raji'un allahumma ajirni fi musibati wa akhlif li khayran minha tí ìbálẹ̀ yín méjèèjì ètò lóore ju tó bọ́mọ lọ́wọ́ ọlọ́run bó ṣe rọ́pò fún Umu Salama kọlọmba ni yẹnu sí bàtà afárẹ kú ó fẹ́ràn ọkọ rẹ̀ pọ̀ ọkọ rẹ̀ náà sì ń bẹ ó ṣe inna lillahi wa inna ilayhi raji'un aláwọn àjẹmí fi musibati wa akhlif li khayran minha nígbà òbí tó ní à <laughs> ọkùnrin fẹ́ẹ́ sọ̀n bẹ láyé tó lè lóore bí ọkọ òun bí ah, ànábì lọ́mọ sọ̀rọ̀ òun ti gbàgbọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí kí ni tó wá ṣẹlẹ̀ ànábì sallallahu alaihi wa sallam tó lóore ló ń gbé gbé ẹ̀dá ọlọ́run wá fi sọkọ èyí ó ṣe farada ní o àìṣe sùúrù arákùnrin àìnífarada àìmọ̀kọ́lọ́ ọba mi wúwo nílé lọ di pásítọ̀ ọ̀sán gangan pọ́ọ̀lù kọ́láwọlé asís ẹ̀ńtí bàbá àtìyá tí wọ́n sọ ní kí mo kọ́kọ́ lọ lẹ́ẹ̀kan ẹ́ taofik taofik taofik abdulaziz sọ̀kọ́nà kó sáà lówà. So, so àyàbá ni eléyìí o ẹjẹ́ àmà bọ́rọ̀ hajj ẹjẹ́ kí àmà bá lọ. afáwọ̀ wa sọ pé wọ̀lìsìkọ́ àti àwọn ọgbọ́n ìṣòro ti hajj fífi kó tó jẹ́ ọ̀nà yàn fún yàn ó láwọn mẹ́jẹ̀mú ṣùgbọ́n èyí tó tóbi jù ní àwọn mẹ́jẹ̀mú rẹ̀ ó ní àlìsìkọ́ hàn kéèyàn lágbára kéèyàn ní kápá ni. kí wọ́n ní ń jẹ́ ìsìkọ́ hàn mílíkù zádìwà rọ́ọ̀hìlà oníkéyìí ní ìṣìǹpa téèyàn ọjẹ téèyàn ọjẹ lọ téèyàn ọjẹ bọ̀ owó téèyàn ọ̀nà lọ lálọ àti lábọ̀ èyí ọ̀kọ́ mi ná. wà rọ́ọ̀hìlà nǹkan ààbò téèyàn ó gbò lọ olóòtú wà lẹ̀ níjọ́n ràkúnmí ẹṣin ìbáka àwọn tẹ́ máa ń gùn lẹ́gbẹ́ kanu ní pàtàkì sílẹ̀ ràkúnmí torípé oníṣòwò onífaradà ń jẹ. sọmọlásìkò táwọn ọlọ́run ti ní ó tún rọrùn jù báyẹn lọ. ẹnjẹ́ wàá lọ sí hajj bá dàdúró rásìlì àwọn tó jẹ́ pàtàkì tó jẹ́ nǹkan kò sí mẹ́ni tó bùkátà sí owó rẹ̀ ó ti kọ́kọ́ rí náà ó ti bí ya eléyìí náà wáá wá ilẹ̀ àfúlẹ́yà àwọn tó tún bùkátà sí lówó náà bí owó sukú àwọn ọmọ owó kan yóò bẹ oúnjẹ àwọn obìnrin rẹ tí yóò tẹ̀ lọ ló tó pàtàkì ló tó jẹ́ ọ̀ràn yẹn fún yẹn. wọ́n mi nílẹ̀ ìfìtọ́ à lọ́la tí a kà kún ìfìtọ́ ìníkàpá ìlágbára láti lọ sí ájì àyàkó lẹ́nu mara àti máhàrọ́mù ó ní pé obìnrin tó bá fẹ́ lọ sí ájì ìkànnì àwọn tí wọ́n jẹ́ ilé ìwọ rẹ̀ tí wọ́n gbọ́dọ̀ fẹ́ yọ tẹ̀lé tàbí ọkọ rẹ̀ tó jẹ́ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ yọ tẹ̀lé bóbi ọba ti wá rẹ ní tí wọn ó dìjọ lọ lọ sí mẹ́kà lílọ sí ájì kọ̀ọ̀kan dandan fún un tó bá wá lọ ṣe adínà àwọn afá àti ẹsẹ wípé ọlọ́run ó tẹ̀wọ́ gba ájì rẹ̀ yẹn pé ájì tó lọ ṣeun yóò lẹ́sàn-án lórí tonti bẹ́ẹ̀ náà ẹlẹ́ṣẹ̀ tún ni yẹn pé màjúrọ̀ wà màjúrọ̀ yóò lẹ́sẹ̀ bákan náà yóò tún ní ẹ̀san yẹni pé kí á di òtún padàdà fóbìnrin láti lọ ṣe ọkọ rẹ̀ láti tẹ̀lé lẹ́yìn kí wọ́n jọ lọ ṣe tàbí bẹ́ẹ̀ kọ́ òun àti bàbá tàbí àbúrò rẹ̀ tó jẹ́ ọkùnrin wọ́n lè jọ lọ ṣe hajj wọ́n mi náà lè ṣe tán lára ìní kàfáàní lórí àti ṣe hajj àyàkó lè mọ́ra àti máa rọ́ọ̀mù oníkóbìnrin. kórì ìkànnì àwọn eléwọ rẹ tí wọn gbọ́dọ̀ fẹ́ra wọn tàbí ọkọ rẹ tí ó tẹ̀lé láti lọ sí hajj ìdá tájà tìlà sáfàrà tó bá ti rí pé hajj rẹ̀ tó fẹ́ ṣeun ó bùkátà tí kò ṣe ìrìn àjò ìtumọ̀ rẹ̀ ni pé tó bá ti ara amáka lóbìnrin lọ́ba fẹ́ ṣe hajj kò tún láti láti maharam yẹ àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ò lè fẹ́ tàbí ọkọ rẹ̀. ẹjẹ́ àwọn tí àfàwà tí wọ́n sọ nínú ṣẹ́ríhù bàbá ní alihajj rukun min arkan al-islam tọ́ba ń sọ nípa orígun ẹ̀sìn islam márùn-ún orígun kan òní hajj jẹ́ nínú àwọn orígun ẹ̀sìn islam márùn-ún walakinna Allah ta'ala ma faradahu illa lil-mustatin ọlọ́run ọba ò kàn pa kò ṣe dandan fẹ́ni kankan àfàwọn tí wọn bá lágbára láti lọ ṣe ìgbà tí òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wa sallam ti ń sọ fáwọn èèyàn pé ya ayyuhan nas inna Allaha kataba alaykumul hajja fahajju ájì ṣíṣe ọlọ́run ṣe lọ́rùn yàn fún yín nítorí náà ẹ̀yà lọ sí hajj o ìkànnì àwọn sàbẹ̀ alẹ́ akọ́rọ̀rùn ibnu habis ó ní wàá fi àfikún lè àmì ya Rasulullah sọdọọdún lánàá máa ṣe ájìbí yẹn pé sọdọọdún ńlọ díẹ̀ dandan fẹ́ni kọ̀ọ̀kan láti lọ máa ṣe ájìbí èrè òjìṣẹ́ lọ́hùn ṣé bí Ramadan náà ni ájì ṣe jẹ́ èrè òjìṣẹ́ lọ́hùn orílẹ̀ èkìní ànábì dákẹ́ orílẹ̀ èkejì ànábì ọ̀fọ̀n orílẹ̀ èkẹta ànábì ara sí i tó lẹ́yìn ọ̀rẹ́ yìí ànábì wa sọ wípé dàrú ni mẹ́tàrà tukùn ẹ̀sìn mi lọ́rùn lẹ̀ àwọn tẹ́ ẹ bá bùkátà sí lálàámà rí ẹ̀sìn wọn ò jẹ́ payín tì láì ní sàlàyé rẹ̀ fún yín ìbéèrè kan ìbéèrè lẹ́ẹ̀kan bí bá lọ sọ pé náà tí bá lọ sọ pé bẹ́ẹ̀ ni kìbàjọ́ ọ̀ràn fún yín o tó bá sì jọ ọ̀ràn yàn apára yín ò ní ká ìlú ò lọ́fẹ́ gba ogun mùsùlùmí àgbáyé lọ́fẹ́ gbà mọ́kà lè tó ló fi wá sọ wípé innama ahlaka alladhina min ntọ́kọ̀ ìparun báwọn ìjọ tí wọ́n ti lọ síwájú yín oníkẹ́sìrọ̀ tó lọ fa ilẹ̀ yìí ìbéèrè wọn ti máa ń pọ̀ jù tí wọ́n máa ń béèrè láwọn ànábì wọn àti bí wọ́n ti máa ń yapa àwọn ànábì ọlọ́run níta afẹ́fẹ́ láàrin lè wípé ájìsísì kò jí ọ̀ràn ẹ̀yàn fún ẹnìkan àfàwọn tí wọ́n bá jẹ́ àwọn tí wọ́n lágbára láti ṣe bẹ́ẹ̀ níbàámu sí háyà wàlíláyà alẹ́ náà ṣe é jù ilé ọ̀sẹ̀ àbẹ̀wò ilé ọlọ́run àtàwọn àyè tá a ti máa ń ṣe ájì sẹ́ni tó bá lágbára láti lọ ṣe bẹ́ẹ̀ ọ̀ràn ẹ̀yàn tá a jẹ ọlọ́run tá a gbọ́dọ̀ gbá fún olólè ìjẹ́ o. wàfíìkì rọ àti nínú ojú pọ̀nà ní ibi ẹtí máa ń ka alukur'an hajjul baiti làwọn wí wọn sọ pé hajjul baiti fọlẹ́mi yóò fúnrẹ́ dìbò alakunle ahad àdékẹ́ ayẹyẹ ń tọ́ka sí pé kìí ṣe gbogbo èèyàn kìí ṣe gbogbo mùsùlùmí ńlọ́pọn dandan fún láti lọ sí hajj àyàfi àwọn tí wọ́n bá lágbára láti lọ ṣe bẹ́ẹ̀. lókè afáwọn sọ pé wàlísì tán àtò àwọn àbẹ̀mùsòrò sí i tábà ń sọ nípa mẹ́jẹ̀mú èyí tó tóbi jùlọ tí máa ń sọ hajj ṣíṣe bí ọ̀ràn yàn fún yàn onímílíkù zad oníkéyìí oníkápá ni kí ni tí wọ́n yẹ kápá ni oníkéyìí oní. ntí ọna lọ tí ọna bọ̀ ní jíjẹ ní mímu wàrọ̀ ilà àti nǹkan agbọn òun láti ní lẹyìn ìgbà tí ó bá ti yọ owó ètí ó ti bí ya àwọn bùkátà rẹ̀ tọ́jẹ́ ìpìlẹ̀ àtàwọn nǹkan kò sí mẹ́rin nínú ìsẹ̀mí lẹyìn ìgbà ó bá yanjú kan kan ní afọ àwọn sọ pé فسرت الاستطاعة بأن يملك زادا وراحلة بعد هوائج الأصلية àtìtù wàlmúrọ́dù hùnà. Ìtí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ bí ni pé alẹ́bí ìbàlégò òdìyàbà wà ìyàbà owó tí ó nà lọ ètí ó nà bọ̀ ànáfàkọ̀tù ìyẹn owó nà wà rọ́ọ̀hìlà àti nkàgùn. Ètí ó gùn lọ lálọ àti ní àbọ̀ àwọn wẹ́jẹ̀ òjòrò tàn àìbẹ́ẹ̀ tẹ̀ kọ́ tí ọba dára kọ́ mí ní tí ọ̀dá ẹ̀sìn ní ajẹ́ pé yẹ́jọ́ ó jọrọ yóò ní owó tí ó san fún ẹtí bá máa ń gbé lẹ̀ gẹ́gẹ́ bí ètí yàn máa ń rẹ́ǹtì yóò lówó rẹ̀ tí yóò san fún un. afáwọn ọmọ wa sì rántí pé kọ̀dímẹ́n láwọn ọdún tó ti lọ níjọ́n àwọn tí bá fẹ́ ṣe hajj káàní sáfàrọ̀ kọ̀dímẹ́n alàlẹ́ ìbèlè ràkùnmí ni wọ́n sábà máa ń gùn lọ kí ló fà á lẹ́ẹ̀dínà yàlẹ́tì táàmìlú al-asqal torí pé ràkúnmí ó nìkan ní ẹranko tó náà bá fún ní agbára jùlọ tó lè gbé àwọn ẹrù tó wúwo tó wúwo tó wúwo nínú sóràtù náàlì wa tahmilu asqalakum àwọn ẹrù yín èyí tó wúwo pọ̀ tẹ́ lè gbé ràkúnmí ń gbé tí ń bá yín gbé ìlà báládẹ́yìn lọ sí ìlú kan tó ṣe pé lam takunu balighi ẹ bá ti láǹfààní láti débẹ̀ bí ọba ti ràkúnmí yìí bẹ́ẹ̀ bá ti ẹ̀wà débẹ̀ bishikil anfusin lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà bẹ́ẹ̀ tẹ̀mí ara yín ṣe lẹ́tọ̀ọ́rí yanjú. fakana man wajara rahilata min al-ibli allati ta'mil mithla wa zaidata ala hawaji fa innahu yalzamu al-hajj. so nígbà náà níjọ́ ẹ̀ ń bá ti rí ràkúnmí tí ó gbọ̀n sòwúrọ̀ ní báwọn ni ìmọ̀ ń lọ sí àjì ṣùgbọ́n ní àsìkò tá a wà yìí gbogbo ẹ̀ ti já sí ìrọ̀rùn àwọn màrọ́kìbò oríṣiríṣi òní ń bẹ àwọn nǹkan àgbò lóríṣiríṣi lọ́lọ́run ti rọ̀ fún wa àwọn kan bẹ tẹ́ pé ojú òfurufú òun làwọn eléyìí wà kàtọ́ irọ́ọ̀t ẹgẹ́ bíi bàálù wàlmàrọ́kìbò àlùbáríyà àwọn ìta àti ńgbò lórí ilẹ̀ àwọn náà ń bẹ bíi mọ́tọ̀ wàlmàrọ́kìbò àlùbáríyà kàlùbáríyà bákan náà àwọn ọkọ̀ ojú omi àwọn náà tún wà. wàhálà bíi sáwùlà tààlà náà eléyìí tí a jẹ́ kí á dì síse ó ti di ọrọ̀rùn fáwọn èèyàn níjọ́rùn lọ́dọ̀ wa ń bí gan tí wọ́n bá lọ sí ájì báyìí lẹ́yìn ọdún kẹta oníwọ́n tó sẹ́rí padà wá sí ilé. fàdídàlìkà àfúrà àtìmọ̀ òun nẹ̀tù àkọ́là tó lásìkò tá a wà yìí wàhálà téèyàn ó ṣe tí ìbá bẹ́ẹ̀ ṣe ájì ọlọ́run ti jó dé ọ̀run ó ti fúyẹ́ látàrí àwọn nǹkan àgùn ìtọ́já sí oríṣiríṣi wọ́n sàn bàtò asal mímọ káàna fi zaman al-madi ìṣòro táwọn èèyàn ń fojú winá lásìkò yìí ó kéré sí ìta ń fojú winá tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́jọ́ lidhalika ìdí nìkan àbá mi sọ pé ìmẹ̀lẹ̀ hajj àtàyà sárọ̀ ájì ṣíṣe ó ti dèrò ọ̀run kò nǹkan tó le máa bọ́lọ̀ ti fún wa nírònú àyà ń pé ẹ bá ti lè débẹ̀ látàrí pé ràkúnmí oní ọmọ ń gùn òun ọ̀sà wọn ọyẹ́ ó bá wọn lórí ẹ̀ òjò ó tún pa wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tẹ́ ń tọ́ nípa àwọn mẹ́jẹ̀mú etí ń bẹ fún ájì ṣíṣe fọkùnrin márùn-ún ni kájì tó lè jẹ́ ọ̀rìyàn fọkùnrin tóbìnrin mẹ́fà ni márùn-ún ọjọ́ pa wọ́n pọ̀ ẹyọ kan tí ọ̀pá wọ́n pọ̀ tó jẹ́ tóbìnrin oníkárí ẹni tí ó jẹ́ eléwọ́ rẹ̀ àbí ọkọ rẹ̀ tí wọ́n dìjọ lọ sí ájì májèmọ́ àkọ́kọ́ al-islam ẹni tí ó bá lọ sí hajj tí ó jẹ́ ìtẹ̀wọ́gbà tọ́lọ́wọ́n bọ́ gbà lẹ́sìn fún ọgbọ̀dọ̀ jẹ́ mùsùlùmí kò pọn dandan fún kèfèrí láti lọ sí hajj bó bá sì lọ ṣe ọlọ́wọ́n bọ́ ò ní gbà lẹ́sìn fún wa qadimna ila ma amilu min amali fajalnahu hada'an mansura gbogbo sẹ́tí kèfèrí tó bá ṣe pátá bí ìgbà tí atẹ́gùn tó bá gbé ìlùbọ́ tàbí tó bá gbé fúláwà ni kò lè wúlò fẹ́ntó ni bẹ́ẹ̀ náà ní iṣẹ́ kèfèrí ìlóṣèlú yẹn ni pé májèmọ aláwọkọ ẹni tí ó lọ sí ájì ọgbọdọ kọjá mùsùlùmí náà májèmọ ẹlẹ́ẹ̀kejì alibolo ẹni tí ó lọ sí ájì tí ó pọn dandan fún láti lọ sí ájì ọgbọdọ jẹ ẹni tó ti bàlágà yálà lọ́kùnrin ni àbí lóbìnrin ẹni bá ti lè pọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó sì lówó tó láti lọ sí ájì irú ẹni nínú sẹríà àbùkátà láti bẹ̀rẹ̀ sí pé tó ti bàlágà àbí ò tí bàlágà tó bá ti lè pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó bá ti pé obìnrin ni tó bá ti lè ń ṣe nǹkan oṣù àbó ti gbóyàn eléyìí náà àbùkátà sí láti bèrè pé tó ti bàlágà àbí ò tí bàlágà tó bá ti lówó tó lágbára láti lọ ṣe bẹ́ẹ̀ tí bàbá rẹ̀ àbábúrò rẹ̀ ọkùnrin àbọ̀kọ rẹ̀ ìtẹ́ bá ti rí wọn sòmájẹ̀mú ó ti pẹ́ nù ìtumọ̀ rẹ̀ ni pé ájì ṣíṣe kò pọn dandan fọ́mọdé fọ́mọ kékeré láti lọ ṣe sùmọ́tọ́ méke bá rí àgbàlagbà tí ó mú lọ tó lọ ṣe ájì tí a kọ bí ó ṣe dàníyàn àwọn tí ó máa wí láàyè kọ̀ọ̀kan tó náà ń wí sòtọ́ bá ṣe yọ gbẹ̀sán pé ó ṣe ájì akálàṣe tọ́lọ́ ń bá sànú rẹ̀ tí òkun kékeré tẹ ìbàlágà tẹ ìdàgbàlagbà ájì ètò ṣe ń jò níhun náà fìlà ni. Nafilani ọ gbọ́dọ̀ tún ṣe òmí ètí ọ̀jẹ̀ ọ̀ranyàn mẹ́jọ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì ni. ìkẹta alihuriya ẹni tí ó bá lọ sí ájì tí ájì sì tí ó jẹ́ ọ̀ranyàn fún ọ gbọ́dọ̀ jẹ́ ọmọlúwàbí kò gbọ́dọ̀ jẹ́ ẹrú torí pé ẹrú mashgulun bi khidmati sayyidi yóò ká ìrojú pẹ̀lú iṣẹ́ ètò rẹ̀ tọ́gà rẹ̀ ètò gbé dẹ́rù náà bá wà lọ sí ájì tí ọba bọ́ ló kọ ẹrú tẹ jáde láyé ájì tó ṣeun ọlọ́run ti gbà lẹ́sìn fún ó ti wà nípò ájì tẹ́jọ́ ọ̀ràn yẹn fún láti ṣe mẹ́sẹ̀ mi. tùmọ̀tò ló ń bá sàánú rẹ̀ tọ́ bẹ́yẹ lé ọ̀rẹ́ ni sọ́dọ̀mọlúàbí bí ẹ ṣe sọ́dọ̀mọlúàbí ń ó pọn dandan fún láti lọ sí hajj mi ní ìbámu sí àdìsí Abdullahi ibn Abbas ètò wa lórí eléyìí. mọ́jọ̀mẹ́lẹ̀ kẹrin alẹ́ ṣètọ́ oníkéèyàn lágbára láti lọ ṣe ájì lábẹ́ agbára alikodọ̀tàlẹ̀ lòwòsàn oníkéèyàn sọ pé èèyàn lágbára láti délùú maka bí ayé ogun kan ni bí ayé ọkọ̀ ojú omi ni ọkọ̀ ojú òfurufú ni ọkọ̀ orí ilẹ̀ ni lẹ́nu ni ọwọ́ ni àbẹ̀rẹ̀lú ni ọwọ́ ni kọ́lá ti láǹfààní láti dé ìlú mẹ́ka. mẹ́jẹ̀mẹ́lẹ̀ karùn-ún alẹ́ amnu ẹ̀ ń bá fẹ́ lọ ṣe ájì èèyàn ọ̀rọ̀ àrídájú wípé ìfọ̀kànbalẹ̀ ń bẹ lójú ọ̀nà àwọn dánàdánà wọn ò sí ń bẹ ojú òfurufú ọ̀dà lẹ́nu ìdàkà ni mà kó fà tó bá dé pé ojú ọjọ́ ò da àbójú ọ̀nà ó ti ẹ̀ léwu fáwọn tí wọ́n fẹ́ wọ mọ́tò àti pé bí kọjá pé àwọn dánàdánà wọn ń bẹ ń bẹ irú ẹni báwọn àájì ṣíṣe kò tí ì jẹ́ ọ̀ràn yẹn fún láti lọ ṣe o májèmó ìtọ́kàn yìí oní ẹlẹ́ẹ̀kẹfà tọ́jẹ́ ti obìnrin nìkan wujudu mahramin á ń láti rí ẹni tí ó jẹ́ iléèwọ̀ fún obìnrin bóyá bàbá rẹ̀ àbúrò rẹ̀ ọmọ rẹ̀ àwọn tí wọ́n lè fẹ́ àyíbẹ̀ tí ẹ̀kọ́ ọkọ rẹ̀ wọ́n gbọ́dọ̀ jọ lọ kí á jì síse kó tó jẹ́ ọ̀nà yàn fún obìnrin lásìkò táwa yìí àìmọye obìnrin ló ti ṣe ájì bí ẹ̀mejì ẹ̀mẹjọ tọkọ rẹ̀ ò tí ì ṣe ìkankan àwọn obìnrin ọlọ́run ṣe àlékún ìdáyé àwọn o wọ́n máa ń láhùn wọ́n tún lọ́kàn jù à. wọ́n yìí bá ní bílíọ̀nù bílíọ̀nù lé ọkọ rẹ̀ òní mà bí ó tún ṣe gbà ní táwùsàn ìṣẹ̀wọ́ ọkọ rẹ̀ bí ó tún ṣe gbà gún tiẹ̀ òní yóò tún máa wá sọláwùd mùsàlùmí. lẹ́yìn lára àwọn ìdájọ́ tí àfáà tí wọ́n mú wá bí wípé báwọn májẹ̀mú márààrún ìtọ́ bá pé sára ọkùnrin àbí májẹ̀mú mẹ́fẹ̀ẹ̀fà ló pé sára obìnrin ṣé kọ́tara lọ sí ájì ni àbí ìgbàláàyè ń bẹ́ fún láti lọ lára èyí pé lọ́dún mi sìn gbogbo mẹ́jẹ̀mú pátá ń bẹ lára èèyàn tó bá fẹ́ lọ sí ájì mi sìn ọ̀là ẹ̀yìn téèyàn ló fi sí ájì téèyàn mẹ́wàá ló fi sí ájì òun nìkan ni lọ́wọ́ àlàáfíà sì ń bẹ ojú ọ̀nà dáa ṣé dandan ni kọ́ńtì lọ sí ájì lọ́dún yìí àbúlé sọ́dí ẹ̀mí tàbí kó òkú wọn ten years time á lọ máa ṣe ájìdáre ọ̀rọ̀ méjì làwọn àfáà sọ ń bẹ̀. lọ́dọ̀ àwọn ṣàfihànyà àwọn tí wọ́n jẹ́ olùtẹ̀lé ìmáàmù ṣàfihàn kọ́lọ̀mbánikẹ́ gbogbo wọn àwọn sọ pé ájì ọjọ́ dandan tó tọ́ wọn ṣùgbọ́n lẹ́yìn sálà lọ́fọ̀ọ́rẹ́ ìyá bẹ́ẹ̀ ni àlàtàrọ́ ọ̀hí ẹ̀ ń bá lágbára àti lọ sí ájì tí májàmú tó pé sí lára kèé ṣe dandan ni kọ́ tara lọ sí pólí lọ lára. واستدلوا بِأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَرَهُ إلى سنة عشر wọ́n ní tẹ́ẹ̀fù máa pọ̀ lẹ́tọ̀ọ́ ni pé ànábì gángan tọ́lọ̀ ń fi ẹ̀sìn rán ájì ti pa dandan ànábì ọ̀lọ́ ṣe oní àlọ́ lára ọdún kẹwàá lànábì tó lọ sí ájì lẹ́yìn tó ṣe pé ọdún kẹjọ ni ájì ṣiṣe lọ́lọ́run ṣiṣe lọ́rùn àyàn ànábì lọ́la adọ́dún méjì ó jẹ́ àmì pé kò pa dandan bí èèyàn bá ti lágbára láti lọ ṣe ájì kò pọn dandan kéèyàn ó taratara láti lọ ṣe é tó bá jẹ́ pé ó bá pọn dandan kéèyàn ó tara lọ ṣe ni ànábì ìbá ti lọ lára ọ̀rọ̀ àkọ́kọ́ nu lọ́jọ́ ti àwọn ṣàfihàn ṣùgbọ́n àwọn jùmọ̀hóòrò àwọn tí wọ́n pọ̀ jù nínú àwọn àfáà àwọn sọ pé yẹ́jùbọ̀lẹ̀ hajjú alàlùfáwọ́ ọ̀pọ̀ dandan ń ti táwọn mẹ́jọ mi ìbá ti pé ti lára kọ́ ya tètè tètè kọ́ má jáfẹ́ra kó tètè lọ sí ájì o kí lè rí wọn nínú àwọn ẹ̀rí tí wọ́n lò ó ní hadith ètò ìjìṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam ti sọ pé tààjà ló lè hajjá ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ọmọlẹ́yìn mi bẹ́ẹ̀ bá ti lágbára tí májèmú bá ti pé yín lára ẹ tètè lọ ṣe ájì tọ́jú ọ̀ràn ẹ̀yàn o bí ìgbà nìkan á béèrè pé lẹ́tọ̀ òfin ni á tètè lọ sí èrè òjìṣẹ́ ìdáhùn wa ni wípé fàyínà àhádàkùn làyè bèrè máa yá àrùn dùláwò ọlágbára lónìí owó ń bẹ láti lọ sí ájì kí lọ́mọ tí ó ṣẹlẹ̀ tó bá ti fọ́kọ́ lọ lára mi lẹ́sìá bóyá àwọn olè ó ti jáwé bàmá lọ́wọ́ bóyá ó ti jáde nílé ayé fọwọ́ á jẹ ọ̀ràn yẹn kan onígun kanáwó Islam tó wájú pé ọwọ́ àgbè lọ sí ọ̀run tó lára àwọn ẹ̀rí wọn ni ẹ̀rí wọn míì yẹn ni pé wọ́n ti ẹ̀ gbìyànjú wọ́n dá àwọn ṣàfihànyà wọ́n dá wọn lóhùn àwọn tí wọ́n sọ wípé ànábì gangan fúnra rẹ̀ lẹ́yìn ọdún méjì tí ájì di ọ̀ràn ẹ̀yàn ló tó lọ ṣe wọ́n dá wọn lóhùn ara àwọn tí wọ́n fi dá wọn lóhùn ni pé káàní lè káàní dáàlì àwọn bẹ̀rẹ̀ wọ́n ló ní ìdí pàtàkì kan tí òjíṣẹ́ lọ́wọ́n bá sallallahu alaihi wa sallam tí òfin kánjú tètè lọ ṣe ájì lẹ́yìn tí wọ́n bá tó ti ṣe ní ọ̀ràn ẹ̀yàn. فظنت التي حصلت فيها فتح مكة كان منشغلا بالجهاد ọdún tí wọ́n sọ ìlú maka tí wọ́n sọ di ìlú ẹ̀sìn sọ́nà ń sọ di ìlú ẹ̀sìn anábì ká ìròjú pẹ̀lú ogun eléyìí ọkọ̀ fún láǹfààní ẹni ẹlẹ́ẹ̀kejì ni pé wàbìlì hisar wàbí kọ́sìmìlì gbẹ̀mẹ́ ẹ̀mí bákan náà bóyá ni wọ́n ṣe pín àwọn ọ̀rọ̀ ogun anábì ká ìròjú pẹ̀lú lẹ́yìn náà bákan náà hisar àwọn táwọn kèfèrí tí wọ́n fúnlẹ̀ mọ́ bóò láti là wọ́n bóò láti gbà wọ́n lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí lànà bí káyọ̀ lójú pẹ̀lú rẹ̀ tí ó jọ láǹfààní láti lọ ṣe hajj wakadálíkà láàzàlà alùjáhìlìyà yahujun wàlùmùsùlùkù nà kẹfìr kò fà á táǹtí bí òfìsì lọ sí hajj ni wípé àwọn tí wọ́n sì jẹ́ ọ̀ṣẹ́ bọ́ wọ́n sì pọ̀ ní mẹ́kà bí ẹ ti pọ̀ mẹ́kà náà wọ́n àyẹ̀wò ògbò àwọn náà máa lọ ń ṣe hajj àmàsánà tó ti sàn yìí ṣùgbọ́n nígbà tó di ní ọdún kẹsàn-án anábì pa abubakar kanil mushrikun yahudu nàfíà wọ̀yàfàdú nàfíà àjẹ́ àdáàtà àdìsírìkì lọ́dún kẹsàn-án tánà bí òtún lọ àwọn ọ̀ṣẹ́bọ wọn ọ̀yẹ́ wọn ògbò wọ́n tún wá sílé ọlọ́run wọ́n wá ń ṣe ájì wọ́n sì ń ṣe tó wù wọ́n níbàámu sí báwọn ọ̀ṣẹ́bọ ṣe máa ṣe anábì wá fẹ́ lọ́ ájì lára kọ́mọ lọ sí lọ́dún kó fi rí wípé àyìntọ́ àrùn báyìí ilé ọlọ́run wọn ti mọ kò ní sí ọ̀sán bẹ̀ mọ́ kò ní sí ọ̀sẹ̀ bọ́ ọmọ pípẹ́ kankan bẹ̀ mọ́ kó tó di pé ilé ọlọ́sẹ̀ á jì ìdí mi sánà mi fi pa Abubakar láṣẹ pé wọ́n ní kọ́ jẹ́ àmírù lẹ́hájì yẹn ní ọdún kẹsàn-án lẹ́yìn tí ànábì ṣe ìjìra Abubakar lọ ó ń ta àwọn òǹkà tó pọ̀ nínú àwọn sàbí wọn lọ sí ájì lọ́dún náà ọwọ́ apá Abubakar láti pé ẹ lọ́gbọ́n ẹ kéde fáyé ẹ jẹ́ káwọn kẹfìrì ọgbọ́ wípé Allah yahuja ba'da al-'ami mushrikun lẹ́yìn ọdún yìí kẹfìrì kankan ọ̀ṣẹ̀bọ kankan kò gbọ́dọ̀ wá sí Maka o kò gbọ́dọ̀ wá o sọ pé òun fẹ́ máa wá ti òun fẹ́ lọ aṣọ yóò máa rọ kárí Ọlọ́run ní òòrùn wọ́n fojú rẹ̀ dání o fọlọ́mọ sanatul ashira sùmídà tó di ọdún kẹwàá tó di pẹ̀lú maka wọ́n ti máa kó omi gbogbo òrìṣà àwọn ọ̀sẹ̀ bọ́ wọn ọ̀tẹ̀rú tí wá sí kàábà mẹ́rin òtí fọkànbalẹ̀ ti dé sùmídà náà lọ́nàbìsẹ́ tó wá lọ ṣe hajj ìyẹn ní ọdún kẹwàá níbi hajj tó ṣe báyìí àná náà sì mọ̀nà sí káwọn bóòlù àṣẹ ṣe hajj àlàyé ẹ̀ lódindi anabi ṣe fáwọn tàbí wọ́n pe ájì náà ní hajjatul wida látàrí pé anabi ò ṣe ájì míì kankan mọ́ lẹ́yìn rẹ̀ tẹ̀ jáde láyé àtọ̀ padà sókè àfààní wà mínàlè ìsìtàn án lábẹ́ pé èèyàn lágbára láti lọ ṣe ájì àyẹ̀kọ́ nàlè mara àti maharamun ó ní kóbìnrin kó rí ẹnìkan náà wọn ti ń jẹ ilé ìwà ara wọn tí wọn gbọ́dọ̀ jọ fẹ́ ra wọn tálùkẹ àmọ́ òfin tó tí ó tẹ̀lé lọ láti lọ sí hajj tó bá ti pé hajj tó fẹ́ lọ sí ìṣìtájà tìlà sáfàr ó bùkátà sí kó ṣe ìrìn àjò. lábẹ́ sẹ́ríù àfààní òṣèré tọ́lùmáàrà mẹ́lìmáàrà àti fi sáfàr gbogbo ìrìn àjò pátá tó bá fẹ́ lọ ṣe ó fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ni ó fẹ́ lọ ṣòwò ni ó fẹ́ lọ ṣèbádà ni ọfẹ́ lọ sí ájì ni ọfẹ́ lọ sí ọmọra ni gbogbo ẹ̀ pátá nínú mẹ́jẹ̀mú oníkóbìnrin kọjá wípé ó nìkan kọ́ ni yóò dá lọ àfi kọjá kékeré náà àwọn ilé rẹ̀ wọ́n máa bẹ pẹ̀lú rẹ̀ ní pàtàkì jùlọ ẹ̀ńdà ṣòdó ìfẹ̀lẹ̀kọ́wò tẹ́rù bá ń bani pé ojú ọ̀nà ọmọ dáa nílùú tí a yìí bó ti ẹ̀ṣẹ̀ lásìkò táwọn. ذلك لأنها كانت قديما إذا سافرت nítorí fà á tẹ́fúmọ́ jẹ́mu kalẹ̀ ni pé níjọ́ nígbà táwọn tẹ́fúmọ́ ń lọ sí hajj tóbìnrin bá fẹ́ ṣe ìrìn àjò ràkúnmí ni ó gùn lọ lámì yóò mẹ́n tọ́gbọ́n wá gùn ràkúnmí ọkàn ọ̀balẹ̀ pé àwọn kàṣẹ́ gẹ́gẹ́ kò tọ́ ọ̀hún sọ̀rọ̀ àwọn dánadáná wọ́n lè yàgò wọ́n lè lọ dá lọ́nà yẹn tí bá ń lọ lọ́nà ń hajj wọ́n àrùn náà àádọ́sẹ́rin àwọn dáadáa náà tẹ̀lé mọ́jà lọ́nà àkọ́sẹ́ fáwọn ẹni ibi àwọn òbílẹ̀jẹ́ kan àwọn tí wọ́n fẹ́ ṣe bàjẹ́ pẹ̀lú rẹ̀ bí àwọn ni wọ́n dà lọ́nà wọ́n yẹ̀ látẹ́kàn tàbí dáa nẹ́pẹ̀yà obìnrin sì ní mélòó lára rẹ̀ kọ̀lágbọ́dọ̀ àti gbára rẹ̀ lẹ̀ báyà tó bá gbọ́ báyìí yóò ti máa gbà ọ̀lẹ́dàlì kan ìṣẹ́lẹ̀ tàlá àlùmáhàrà ìdí ni òun tó fi jẹ́ pé wọ́n gbé mọ́jàmú ìkalẹ̀ fún obìnrin tó bá fẹ́ lọ sí ájì ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ àwọn jùmọ̀hóòrùn ṣùgbọ́n lọ́dọ̀ àwọn màlìkíyà àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn ìmáàmù màlìkí àwọn tí wọ́n wà lórí ìlànà ìmáàmù màlìkí àwọn sọ pé ìyàjú zùlá ọ̀tọ̀nà obìnrin ó lè lọ sí ájì lóhùn gbàtọ́ bá ti jẹ́ pé a bá rí àwọn obìnrin ṣèkọ́ọ̀tì tó ti wípé ẹ̀mí balẹ̀ lé wọn lórí tó ti pé àwọn ọkọ tiwọn àbáwọn tí wọ́n jẹ́ ilé ìwọ wọn wọ́n bẹ pẹ̀lú wọn wọ́n ní èsì tó burú omi lè lọ sí ájì tí wọ́n á ní bọ́ọ̀mù àtàwọn màlẹ́kí àti àmìsọ báwọn ìdí ni pé adilabon fi magrib ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n ti á jẹ́ bíi màlẹ́kíyà ìlú magribi Morocco ibẹ̀ ní apọ̀tì jùlọ wọ́n tún bẹ ní Andalusi náà bákan náà wọ́n bẹ láwọn agbègbè tó jìnà tó jìnà ní Áfíríkà wa níbí kọ́rọ́ọ̀nù fún wọn láti lọ́ọ́ máa ti ájì lọ́dọọdún lidhalika la yahujju minhum illa afrad ló fi jẹ́ pé àwọn èèyàn péréte àwọn èèyàn díẹ̀ nínú wọn ní máa ń láǹfààní láti lọ ṣe hajj ìgbọ̀rọ̀ ti àríbáwọn ní ọ̀pẹ́ àtọ̀ wípé ọ̀dà ìdá kayatara ti mara àti hajj wọn lọ jẹ́kọ̀ọ́ àmàárọ̀nù fẹ́yìn àlẹ́ àǹtà hujja láwọn sọ pé tọ̀ bóbi ni ò tiẹ̀ rí ìkànnì àwọn ilé ìwọ rẹ̀ tí ó tẹ̀lé lọ sí mẹ́kà tọ́ba ti rọrùn fún láti lọ sí hajj látàrí wípé ó rí àwọn obìnrin míì tí wọ́n fẹ́ lọ sí ájì táwọn iléèwọ̀ wọn tí wọ́n bẹ pẹ̀lú wọn wọ́n ní òsì tó burú láti lọ sí ájì. ṣùgbọ́n àwọn ìdìbò wọ́n àwọn sọ pé látàrí ju ìlà máa mà àárọ̀ mi à wọ́n gbọ́dọ̀ lọ dá sí o àfi kíkan náà tí wọn gbọ́dọ̀ fẹ́ra wọn kọjá pẹ̀lú ṣùgbọ́n ní àsìkò tí a wà yìí yìtàtà àmàwò fi àdàlẹ̀ àmọ̀rí ó ṣe é ṣe kí wọ́n fojú fò ó wàdà àlìkàlẹ̀ àdàmọ̀ òjòrò náà kálùwàtì màdúrà torí pé ìdáwà obìnrin kó dáwà lónìí kan èyí tí wọ́n fi torí ẹ̀kọ́ pé kóbìnrin ọmọ lọ sí ájì kò fẹ́ẹ̀ sílẹ̀ ìrìn lásìkò tá a wà yìí látàrí pé tóbi bá gun plane ó nìkan ọ̀dà wà lórí tíìtì rẹ̀ kọ̀tẹ́nì kankan tí ọba dùn ún ọ̀sẹ́ni kankan tí ó lọ tí ń tí ọ̀dá tí ó fi lọ sọ̀rọ̀kẹ́ bí ẹ̀sìn táwọn afá tí wọ́n mú wá pé kò sí tó burú ṣùgbọ́n ìbọ́jáde ni pé lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànẹ́bì gbogbo ọ̀rọ̀ yòókù ìgbìyànjú lásán ni ìgbà yìí ànẹ́bì sọ́nà bá àwọn àdéhùn ọ̀sẹ́lẹ̀ àwọn kan fẹ́ lọ ja ogun ànẹ́bì wa ń sọ àdéhùn kan pé èyíkéyìí obìnrin tó bá gbọ́ lọ́n gbọ́ tó nígbàgbọ́ ọjọ́ gbígbà lè fi àmà ń bẹ fàlàtì sáfìrù mẹ́tì ìràtàyà wàlẹ́ ìlà ìlà náà ló máa nìlà èyíkéyìí obìnrin tó ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó nígbà ọjọ́ gbígbà lè fi àmà ọjọ́ tí ó dáṣe ìrìn àjò ọ̀sán kan òru kan odidi ọjọ́ àbíkí kan náà wọ́n ti ń ẹnìkan náà wọn sàdé tẹ́ ń bẹ pẹ̀lú ànábì oníyà Rasulullah ìdí òjijì lọ iná mọ́ra àti ìyàwó tèmi ọ̀rọ̀jà ti hájà tán à ọmọ ti jáde ọmọ ti lọ sí hájì wọ́n ní òkùtì tètè gọ́dùwà tó kádà wà kádà wọ́n ti kọ́ mi sọ́nà àwọn tí ń lọ jagun báyìí báyìí báyìí bóun ni kí n ṣe ṣe ìdí òjijì lọ ànábì hajj máa ẹjẹ lọ sí hajj papọ̀ ṣùgbọ́n ní pé ká fi ọ̀rọ̀ síbi táwọn lè fi sí olóore pọ̀ ìníkí lára májẹ̀mú ètí ọ̀gbọ́dọ̀ má pè é sí obìnrin lára kó tó di pé yóò lọ sí hajj oníkí méjèèjì lẹ́ẹ̀fà kó pé ìkẹfà ni pé kóbìnrin kọjá pé kan àwọn tí wọ́n jẹ́ ilé wọ̀ rẹ̀ wọ́n máa bẹ pẹ̀lú rẹ̀ tí wọ́n fi lọ sí hajj náà. a tún wá padà sí òkè. Okay àfa àwọn akọ́nà kí ọba lè kẹ́ wọn. wọ́n fẹ́ ṣe àlàyé nípa bóòlù àti ṣe hajj dípò kí wọ́n mú àlàyé nípa bá a ṣe ṣe hajj wá hadithi Jabir kọ́lọ̀nkọ́ba ni yọnu sí i èyí tó fi sọ nípa bí ànábì bó ti lọ ṣe hajj hadithi làfà wa òní wọ́n mú wa hadithi yẹn yẹ̀sítẹ́mìlọ̀ làwọn àbọ̀mì àkàmìlì hajj ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ìdájọ́ ètò ọ̀rọ̀ màájì ní ṣíṣe ńlábẹ́fẹ̀ ńlọkọ́ni Imam Muslim àwọn onígbà àdéfì yẹn wá níjọ́ mẹ́jọ lágbára ọlọ́run àmọ́ bá àdéfì yẹn àmọ́ bá lọ abẹ́nà ọba kàńlá kó sọ́wájú ọjọ́ mẹ́jọ lọ ìlàkàkà wa kẹwàá lọ́sàn-án àti ní òru kọ́nà ọba kó gbà á lẹ́sìn fún wa kó jẹ́ fi wọ àlùjànnà oníbẹ̀rà ọ̀làlá hawla wala quwwata illa billah. jama'a jẹ́ ká sọ pé jazakumullahu khairan ọdún àwọn balùkẹ́ lápapọ̀ àwọn sẹ́kọ̀ wa ní ẹ̀sìn olórí nítorí ìjọba àsìkò ìbéèrè alákọ̀ọ́kọ́ ń bèbèrè pé náà wọ́n ní ẹmbá yáwó ilé lọ́ntàn yẹn tí wà lágbára ti san padà sálẹ̀ àlọ́wọ́ kaba san ọba ọba san kan sálẹ̀ ṣe wá sí fún bísílẹ̀ alhamdulillah wasalatu wasalamu ala rasulillah kí n tó dá àwọn ìbéèrè mu àjọ mẹ́jọ wá sílé o kì í ṣe tíra ní aka o sì wá sílé a sì ní ọjọ́ mẹ́jọ mo rò pé rẹ̀ a ti gbọ́ ní níjẹjọ àwọn tí à ń fi etí gbọ́ tí ọ̀yọ́ ká fi etí gbọ́ ìlà àmọ̀sẹ̀ ní ọjọ́ mẹ́jọ ọ̀sẹ̀ tó lọ àwọn tí à ń fẹnu ṣe tí ọ̀yọ́ ká fẹnu ṣe ṣọjọ́ mẹ́jọ wá sí ní kọ́lọ̀ nǹkan ṣàjọ́ mẹ́jọ lọ. tó ní ìdáhùn sí ìbéèrè tí wọ́n béèrè wọ́n lè tó yá owó ìlé irú ẹni báwọn sáà lè ṣe ìkúnlọ́wọ́ fún kábàásán káwáṣe wá sí fún un sí tó burú láti gbà san ṣùgbọ́n ọdẹ àpọ̀ kájókòjì rẹ̀ ọjà kó tó di pé yẹn gbà san ṣò lẹ́yìn ọ̀rẹ́ yìí kí n wá ṣe wá sí fún un kó wá bá sọ̀rọ̀ ọlọ́run tó wá sí náà láti tú lọ́ba yìí áà ah, wọ́n lè bá ti lè kó mi ọ́dún ilé áà ah, lẹ́yìn ní sọ́nà nǹkan kan igbá wo sókè yẹn wá bá san lásìkò gbà wọn sọ́dáa ìgbà ìbọ̀sán ah, ìbọ̀sán ìbọ̀sán kò ní mọ́ tó ń fò láì dáa wallahu ta'ala alam fúlàbẹ̀ tààmù náà lùbẹ̀rẹ̀ yàtọ̀ kọ́ náà ni ọlọ́run lè lo fáàsì tí òfin ní gbowó èlé mẹ́tò òfin ní bíjì lọ́mọ ọwọ́ adá tí yàn bá hàn lọ́wọ́ lórí àti sanwó èlé hàn tí yàn bá tún láǹfààní láti tún yà lówó tí ó fi máa bá bísínẹ́sì rẹ̀ lọ tí yàn bá rí pé àmì inú ni ẹ̀ńtọ́kàn balẹ̀ lórí tí ò jàǹbá sokosi tó burú alidáwọ ọjọ fún kọfíjà yẹ ń bẹ̀rẹ̀ wípé wọ́n ní sọ lẹ́tọ̀ọ́ náà ṣẹ̀dá Islam láti lóòdù káàdì kéèyàn lóòdù káàdì lórí fóònù yẹn kí àwọn báńkì wá chájì ẹ̀rọ rẹ̀ kéèyàn lóòdù báńkì kéèyàn lóòdù chájì káàdì fún báńkì yẹn. ẹni pé ìbéèrè ni pé fíyàn lè ra kírẹ́dìtì láti bí àkáǹtì báńkì yẹn àkọsí tó burú bẹ́ẹ̀ ìyẹn lè rà á ṣùgbọ́n tí máa rà láti bẹ̀ kọ́kàn kíyèsára èmi ti ṣe àkíyèsí yẹn báyọ̀ yẹn náà ṣe àkíyèsí yẹn tí yẹn bá ra káàdì ìbáṣọ náírà hundred naira fifty two naira ní báńkì ọjà fifty two naira first bank yẹn fifty two naira ìyẹn máa jà níjọ́ mo ti di tẹ́tì báyìí ìyẹn lọ rà ní ìjà fúnra mi tí ń sẹ̀wá lóde rẹ̀. Assalamu wọ́n ní ìdìtọ́nà ṣẹlá Islam lẹ́tọ̀ bá parí tashahud táyà nígbà wọn máa ń ṣe àwọn àdúrà tó ní rọ́bà náà rọ́bà náà nínú Kùránì. lára àwọn àyè tí ìgbàláyè ń bẹ fúnni lórí ìrun láti ṣe àdúrà ó níbi táyà tó bá gbẹ̀yìn lẹ́yìn táyà tó bá gbẹ̀yìn lẹ́yìn tá a bá ṣe àtẹ̀sáwódì tán ní àtàhíyàtul láhi wa salawatu wa tayyibat tá a ṣe àṣàlátù fanabi Muhammad sallallahu alayhi wa sallam salatu ibrahimiyya tá a tọrọ ìfọlọsọdọ Ọlọ́run kó n bí aburú nǹkan mẹ́rin lẹ́yìn tá a bá ṣe lẹ́yìn tán ànábi níbi gbogbo àdúrà tó bá tún wá wù wá ká ṣe lẹ́yìn ìgbà náà lẹ́yìn fáwọn téèyàn bùkátà sí àwọn rọ̀bà ní tàbí ọkọ̀ sọ́mọ ni rọ́bàdà abúlé anamínà sọ̀dẹ̀yìn ìyẹn ló ń fi kò sí tó borí sọ àdúrà ní àdúrà lélẹ́yìn náà. assalamu alaikum wọ́n ti ń bàbá ṣe ìforíkalẹ̀ um, tìláwà ìyẹn ka Qur'an lọ́wọ́ wà níbi tí ìforíkalẹ̀ wà ìforíkalẹ̀ tó sọ wọ́n ni yóò ṣe Allahu akbar yóò gbọ́ sókè pẹ̀lú ẹ̀ ní àdúrà ní gbọ́ sókè. ọ̀nà méjì ni ìbéèrè ni ó pín sí tó bá ṣe wípé lórí ìrun bá ní téèyàn ń kírun lọ́wọ́ bí ìrun ṣubúhì láwọn ọjọ́ jimá àkọọ́lẹ̀ jẹ́ àmà pé súrà méjì kan ànábì máa ń kà lórí ìrun súrà tó sájídà ewé mẹ́ta ni súrà tó sájídà ànábì máa ń kà ní rákà aláwọ̀kọ́ lẹ́yìn fátíà rákà ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn fátíà. سورة الإنسان هل أتى للإنسان حين من الدار لم يكن شيئا مذكورا النبي معك سورة سبيبي آية يفوريك لآية السجدة النبي ما فوريك عليه أقول في جامعة فبي بب ìlọ òkè ìlọ إن ànábì الله أكبر máa ń ṣe Allahu الله أكبر bá ń lọ ọlẹ ẹnu àwọn àáfàá kò lórí pé tí bá ka àáyà tó ní ìforíkalẹ̀ nú èyí ṣe Allahu akbar tó bá lọ ìforíkalẹ̀ ń tí bá ń bọ̀ wá sókè padà yóò tún ṣe akbar kanu. tọ́lá pé yóò bá sí lórí irun ìyẹn kàn ṣe tìláwà ni tí yóò ṣe Allahu akbar dé tí bá lọ ìforíkalẹ̀ àbẹ́yìn ò ní ṣe é tí yóò sálámà àbẹ́yìn ò ní sálámà ọ̀rọ̀ méjì làwọn àáfàá sọ. ẹnba ka sẹjidatu sẹn sẹjidatu tìláwà ẹnba ka kó wípé irun ló náà yóò sọ wípé ìkíní ìyọ́n sàlùwàlá yóò forí kalẹ̀ yóò sàlùwàlá parí yóò forí kalẹ̀ kódà yóò tún sálámà kótó ìpè yẹn máa bá tìláwà lọ ṣùgbọ́n ìtọ́fẹ́ tẹ̀wọ̀n jùlọ ni wípé sẹjidatu tìláwà kì í ṣe irun ó yàtọ̀ sí irun akálàṣe ọgbà pọ̀ tí ìbá ti débi ayé àforíkalẹ̀ kéyìn olówó foríkalẹ̀ òtún tí ìbá ti foríkalẹ̀ ṣètò mọ́ ń sunkún ni pé ọmọ ànábì ádámù wọn pa láṣẹ kó foríkalẹ̀ ń sì ń foríkalẹ̀ fọlọ́n torí pọ̀ káyà òun tí ń jẹ́ ṣe ìtọ́nà ọlọ́run pọ̀ láṣẹ kó wọn tẹ̀lé bá fún ádámù òun ò sí òun dé lórí ibú wájú ọlọ́run tí wọ́n fẹ́ kéyìn ṣe ọlọ́run tàn án àti ẹ̀pà àti àwọn nǹkan soso mìíràn wọ́n ní sọ àwọn nǹkan ibà àlùwàlá jẹ́. ẹ̀pà àtàwọn nǹkan èso mìíràn kò sí ìtọ́ba àlùwàlá nǹkan sísun kò sí ìtọ́ba àlùwàlá jẹ́. àlùbọ́sà ayò wọn àkàfẹ́ kéèyàn jẹ́ tí ìbá fẹ́ lọ kírun tí ìbá jẹ́ tí ìbá fẹ́ lọ kírun tí ẹ bá jẹ́ ń tutù ni o ẹnu yẹn máa ń rùn dínàdínà òórùn rí ọ̀dà bàbá mi sọ pé màmí àkàlà sáwù màníyà ẹ bá jẹ àlùbọ́sà ayù kọ́mà wùlù fàlẹ́ ẹ̀kọ́ bá nà màsílẹ̀ dànù kọ́mà wà sí màsálásí pọ̀ wọ́n wà kí wọ́n má wà màsálásí wá o fàyín nà màláìkà tàtàtà àvá mi má yàtà àvá mi nà ó bà nù ádàm kúndínpẹ̀ ntí ń jẹ́ sùtà fún mà ànábì ẹgbẹ́ bó ṣe ń dòrùn pa àyàn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ló ń dòrùn pa àwọn màláíkà náà ní ọjọ́ bá fáyò tẹ́yìn àwọn nǹkan tó wá gborí mẹ́kaná sọ́ba lùwàlájẹ́ ní àbí ọ̀bà lùwàlájẹ́ nípìnlẹ̀ Islam ọba lùwàlájẹ́ ṣùgbọ́n àpadà nínú hadisi wípé èyí tó gbẹ̀yìn nú ìdájọ́ látọ̀dọ̀ jíṣẹ́ ọlọ́run àbá sọ́lọ̀ bá àwọn àdéhùn àtọ́lá ní pé tẹ́rìkò lùwòdó ìyẹn ni pé kì í padà ṣe àlùwàlá náà tó bá jẹ ń tó gba orí náà kọjá ọ̀hún tó kà tó bá àlùwàlá jẹ́ tí ọ̀kọ́ máa ń oní kéèyàn jẹ ẹran ràkúnmí kéèyàn jẹ ẹran ràkúnmí àdìsí wa lórí rẹ̀ bó tilẹ̀ yẹ pé lára àwọn mọ̀fọ́dáàtì mama ahmadu ńlọ́wà lára àwọn ìdájọ́ tó ti pé mama ahmadu nìkan ní àkàwé pé eléyìí ọba àlùwàlá jẹ́ ìmọ̀lẹ́dọ̀ àwọn afá yòókù kọ̀ bàlùwàlá jẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ wọn lọ́tẹ̀wọ̀n jù látàrí pé àdìsí wa lórí pé bíyàn bá jẹ ẹran rà fún mi wọn bá lè alájẹ àdéhùn tẹsán mílẹ̀ látọ̀dọ̀ jíjẹ náà ọ̀gá sọ́dọ̀ lọ́wọ́ àdéhùn sọ́dọ̀ ṣùgbọ́n ní ìlú ṣùgbọ́n ní. wọ́n ní ẹ̀dá kan bá mi ṣàlàyé àwọn colours àwọn àwòrán hijab obìnrin. hijab obìnrin ó ní àwọn mẹ́jẹ̀mú nínú mẹ́jẹ̀mú ni wípé alàyà kúlù náà zina tàn fi nàfìyà kó n dandan kó má jẹ bí ẹ̀ṣọ́ ni. tábà wo àwọn aṣọ tá a máa ń wọ̀ tọ́jú oníkọ́lọ̀kọ́lọ̀ kò sí èkì jẹ́ ọ̀ṣọ́ fóbìnrin lẹ́yìn black. black náà òun náà tó lè jẹ́ ọ̀ṣọ́ nígbà mi. àwọn aṣọ black mi bẹ̀rẹ̀ ìgbà tí wọ́n bá fi ránjẹ́ ìgbà bàtà hàn wọ́n ti lè yà flowers kan wọ́n ti lè yà tó tún jẹ́ tó ń fàyìn wọ́n ti lè tún àwọn bíi fíìmù kan wọ́n ti lè tò sí i ẹ bá wọ ọrú aṣọ báwọn yóò tún fẹ́ wọ jẹ́líbáàbà míì yóò fẹ́ wọ lé lórí tí a fẹ́ jáde nígbà tó fẹ́ wọ fáfá rẹ̀ kò sí ní tó burú ìwé kò lè yé dáadáa o ṣe ni pé lára àwọn mẹ́jọ mẹ́jọ táwọn afáà ti ń kà lórí jẹ̀líbáàbà aṣọ obìnrin èmi kọjá wípé ká sọ mọ́jì ọ̀fọ́ fúnra rẹ̀ àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ yẹn wọ́n máa ń jí ẹ̀ṣọ́ kódà wọ́n máa ń dìísí fọkùnrin mi wọ́n bí brown nkankan navy blue nkankan so àti pé ní hadith nígbà tí a kóbìnrin ó lo jẹlibaba nígbà tí hijab nígbà tí ó ní bá bí àyà ń ṣe sọ̀kalẹ̀ báyìí kálukú aṣọ wọn bí sinmi bẹ̀rẹ̀ sí ní ya ìdíkù aṣọ wọn ṣẹ́ ń lọ mẹ́jú wọ́n wá dúdú àfi bí ẹyẹ ẹ̀rọ ìgbàlódé kánakáná àgbẹ̀tọ̀ wọ́n túmọ̀ sí pé àyà kánakáná sì ní aṣọ rẹ̀ máa dúdú ni ṣe dúdú gangan la sọ ṣe tí bá ń wọ̀ ní yàtọ̀ sí dúdú wọ́n ń hàn lẹ́bẹ̀lẹ́bẹ̀ ni kò tí ì ṣe jẹ̀lúbá bàgàgà tán wọ́n láì sáà asalaamaaleykum alaikum wọ́n ní ẹ̀dá kan bá ní sàlàyé àwọn ọ̀nà wo ni gbàláyè ti wà láti kúrò fún àwọn ìyàwó wa. ìrọ́sí yẹn nípa fún ìyàwó rẹ̀ irú àti fi tún nǹkan ṣe ni kí wá sí irọ́ irọ́ irọ́ sáásáásáásá rárá irọ́ sínú rárá irú àti fi tún nǹkan ṣe bẹ́ẹ̀ látọ̀jú ẹ̀kọ́ náà kọ́ sáàmì èèyàn iṣẹ́ ò tí ì bọ̀ sí nǹkan ò tí ì jọra wọn àgbò wa níbẹ̀ kódà bí tẹ̀ ń bẹ́ẹ̀ lọ́ka ní ìsìn níbi iṣẹ́ ra ní ìsìn wọ́n ti gbé ọ̀gá tuntun kadé kódà iná wọn ṣe wá dáadáa kọ́nà bí ó lè ṣe àìwọ́ sọ̀rọ̀ sábà kan balẹ̀ sọ̀rọ̀ ilé mi ni o kì í ṣe rọ àwọn kọ́mọ̀ ìrọ̀ ìta máa ń pa àwọn náà sànù. Assalamu alaikum wọ́n ní ẹ̀dá kan ìjẹ́rìí kankan wà náà tó fẹsẹ̀ múlẹ̀ nípa wípé tí ẹ máa ṣe ìkọ́mọ̀ lọ́wọ́ tí ẹ sọ gbólóhùn kọ̀dọ̀ kọ́mọ̀dé sọlá kọ̀dọ̀ kọ́mọ̀dé sọlá tí ẹ sọ lẹ́ẹ̀kan péré. àwọn àwọn àdéhùn lálàáfíà jùlọ ó wá lórí pé kọ̀dọ̀ kọ́mọ̀dé sọlá tó kọ́dọ̀ kọ́mọ̀dé sọlá àwọn àdéhùn lọ́tẹ̀ wọn jùlọ tí wọ́n ti ń bọ́ pé àdéhùn wá láti mọ sàhìháìn tàbí ẹjẹ́ kí n sọ bá ti máa ń mọ àwọn àdéhùn fún yín àdéhùn tẹ́ Muslim ọ̀rọ̀ tí bá ń bẹ́nu rẹ̀ ní ọ̀rọ̀ àkọ́kọ́ tàbí kí n tiẹ̀ tó báyìí àdéhùn abáyé mustapha alayhi arínú bukhari àti muslim ẹni wọ́n jọ kò lórí pé àdéhùn àdéhùn sàáyò ni ṣe nàmbà wán ní àdéhùn lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run rẹ̀tọ́lá láti àjùlọ nù lẹ́yìn kùránì tó lẹ́yìn rẹ̀ tí muslim bá gba àdéhùn kan àti buhari tó gbà wá lọ́nà míì ọ̀rọ̀ ti buhari ńlá kọ̀ dáná lórí ti muslim ṣùgbọ́n nígbà míì wọ́n ti kó bẹ́ẹ̀ bí àwọn aṣẹ́ tó lóore ní pẹ́lẹ́kùjú ní ìṣòyí bá a ṣe máa ń san ìrun ìyẹn lè san kọ̀dọ́ àn ìyẹn sì lè san ìtìmáàmù gbogbo náà lọ wá nínú Bukhari ó sì wà ní Muslim so nírú bẹ̀yẹn gbèsè pé kò sí ẹ̀pìlẹ̀ dá kí àwọn kan máa bọ́ mọ̀yàn lọ́wọ́ rákàkà rákà méjì mẹ́ta kọ́ máa bọ́ mọ̀yàn lọ́wọ́ nítorí àjùmọ̀ mùsùlùmí ni pé wọ́n ń ṣèkọ́ mọ̀ sí àánú mọ́ṣáláṣí ìmáàmù kábàrà láwọ̀kọ́ ẹ̀jọ̀ kábàrà ni ntọ́da fún mùsùlùmí nù sùmọ́láka kan ń lọ ọlọ́ka méjì ń bọ́ tó bá wá rí bá náà ọ̀nà méjì lèèyàn máa ń gbà á san ìyẹn lè san ní kọ̀dọ̀ án tàbí kéèyàn san ní ètò náà kọ̀dọ̀ ni pé nínú òrùn ìṣáì ìyẹn bá ráka méjì kọ̀dọ̀ tí yẹn bá fẹ́ san gbèsè yẹn ni pé ráka méjì tó yẹ mú wá èèyàn kà sókè yóò sì kà sóra lé jẹjẹlẹ yìí wọn kà fatiha nìkan lè yìí wọn kà yìí nìka sóyà lé lórí sèǹtà wọn afa àtọ ni wípé àtàdé ìsọwá lórí ìkíní àti ìsọwá lórí ìkejì àdé ìsọlá làáfíà ni sèǹtà yẹn bá lo ìtìmọ́m láwọn àsìkò kan kó lo kọ̀dọ́ọ̀ náà láwọn àsìkò míì kó lè bàjẹ́ pé yóò lo ti bẹ́nu àdé ìsìkíní yóò lo ti bẹ́nu àdé ìsìkejì. Ahan ẹ eh? ok ok <clears throat> so adisaba alinu bukhari àti muslim ọ̀rọ̀ wọn á taari ẹ̀ síwájú ọ̀rọ̀ tabari náà wọn afa òní sunanu mẹ́rẹ̀ ní abimara àrùn lọ sunan tirmidhi abu dawud ibn majah àti kemi nasai ọ̀rọ̀ tabari ní bukhari àti muslim á gbọ́lá fún lórí ntabari nínú àwọn eléyìí sẹ́yìn sáwọn yẹn gbọ́ tún gbàgbé bẹ́ẹ̀ ni. aha ok so àwọn àdéhùn wá lórí rẹ̀ àwọn àdéhùn fẹsẹ̀ múlẹ̀ rẹ̀ pọ̀ ni títí yóò bá ṣe ìkọ́mẹ̀ kọ̀dùkọ́mẹ̀ ti sọ̀lá àti kọ̀dùkọ́mẹ̀ ti sọ̀lá ẹni jì ní afẹ́kẹ́ yẹn wí níbàámu sí àwọn àdéhùn fẹsẹ̀ múlẹ̀ jùlọ wallahu ta'ala alam. káwọn ṣètò tó sàbíà fún ẹjọ́ tabalẹ́ nìkan tó wà ní ìjòkó tó ṣe wípé àwọn lectures yẹn àwọn oríṣi rẹ̀ ìdáàbò ẹ̀jẹ̀ ká sọ̀hálì àdìmọ̀ wa ẹni tó bá rí sí àwọn lectures yẹn ká fi nọ́mbà wa sílẹ̀ ní whatsapp nọ́mbà wa ká fi sílẹ̀ sọ̀hálì àdìwà sí group yẹn. Um, bí a month ago a gba àwọn numbers kan ó pọ̀ díẹ̀ but unfortunately ẹni tó ọlọ́run pé kẹ́ni ẹni tó wà lọ́wọ́ ẹ̀ ẹni ẹ̀sọ̀ àwọn kankan nù so nǹkan um, bí ká kọ àwọn numbers yẹn náà tá a kọ́ wọn sí wà lóun tàn sọ̀rọ̀ jẹ́yìn tí wọ́n bèrè sí bẹ́ẹ̀ tó kò rí sí àwọn lectures yẹn torí ọlọ́run ká fi nọ́mbà wa sílẹ̀ olóògbòlò wa ṣe àdì nọ́mbà wa sáré máa rí àwọn lectures yẹn a nílẹ̀ àti ránṣẹ́ máa rìkọ́dì nígbà yìí rìkọ́dì yẹn máa sábà bẹ́tà ju ilé lọ kọ́lọ́n sànù kálukú wa. اللهم اجعل هذا الجمع جمعا مرحوما وتفرقنا من بعده تفرقا معصوما ربنا لا تجعل فينا ولا معنا شقيا ولا مطرودا ولا محروما بعزتك يا أرحم الراحمين اللهم نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم رحمتك نرجو فلا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك